بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاه أما بعد الحمد لله رب العالمين الحمد لله الذي بنعمته وكان الصالحات الحمد لله كثيرا ọpẹ́ ní fún ọlọ́run bàbá lẹkọọ látọjú ọfẹ ọ̀rọ̀ láti nínú àfikún pẹ̀lú àlàáfíà àìsàn sí ọgbà àfinúgbà tó ṣe náà fún ọta kí sọlá fàjìrì jọmọ adúpẹ́ bọlá àbá tí ọlọ́run ní kí abẹ́rẹ́ ààrẹ náà pẹ̀lú àlàáfíà àtọlà ní kò sojú wa ọlọ́run àbá tí ọfẹlẹ yìí sànù wa kó sànù wa náà kọjá kí a lè gba aládàparí o pẹ̀lú àlàáfíà àtìṣọ́ àtàbọ̀ àtìbẹ̀rẹ̀ ọlọ́run ọba àti pẹ̀lú ìtàn náà bí sọ́lọ́ sọ́lọ́ àti ìfúláṣí rẹ̀ fọ́lọ́run ọba gbogbo ń tọ́lọ́ba ń fún wa gbogbo tí a máa ń ṣe ní dáadáa dáadáa yányá tí a máa ń bójú ọlọ́run ọba pàdé kọ́lọ́nkọ́ fún gbogbo wa ṣe nínú oṣù yìí kó sì balẹ̀ fún wa kọ́lọ́nkọ́ ṣàánú kọ́jọ́ kásẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé kọ́lọ́nkọ́ kúrò di ogun bá a kan àlàáfíà àlàáfíà kíákíá àlàáfíà pípé tó bá ṣe fún wa ó ṣe alága tó pé fún kálukú wa náà ọlọ́kọ̀ṣe àgbàkọ̀ṣe aláàbàlẹ̀ tó ṣe nǹkan fẹ́jẹ̀ bọ̀ wá o ọṣọ àkọṣe fámìlì wa kọ́ṣẹ́ dúkìá wa lílọ bíbọn kálukú alẹ́kọ̀ọ́nà ti kọ́ máa da ara ṣe àrùkì aláàlú tó gbòòrò aláàlùbáríkà ó fi kán kálukú wa kọ́ láwọn ọjọ́ bẹ́ẹ̀ níbi tí ó ṣe fún wa ọgbọ́n bá ṣe ń lékún lọ́rọ̀ láwọn bá ṣe ń lékún lọ́rọ̀ ọlọ́run ti ká máa pẹ́ dání o ìrìn àti gbẹ̀rọ ọlọ́run àbá ní ká alhamdulilayi bẹ̀rẹ̀ ni ọ̀pẹ̀ nfẹ́lọ̀ ọ̀pẹ̀ nfẹ́lọ̀ so ẹni tẹ́lẹ̀ gbára sọ ní àwọn tèmi pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run bàbá lẹ́kẹ́ọ́lá nínú àhàdís ànábì sallallahu alaihi wasallam òun ọ̀nà ní àhàdís ti jẹ́mọ̀ nínú sàhábà yẹn ni àwọn tó gbà ní sàhábà kan pọ̀ nínú wọn ń bẹnu àwọn ìyàwó ànábì sọ̀sọ̀ tí wọ́n gbà wá ń bẹnu sàhábà tí wọ́n gbà wá so ọ̀nà ní àhàdís pé mọ́ńlá ní báyìí ti sèyàn mọ́ ما لم يبيت النية من الليل فلا صيام له من لم يبيت النية من الليل فلا صيام له النبي صلى الله عليه وسلم حديث عن سنن النبي صلى الله عليه وسلم ẹni tí kò bá ní àníyàn rẹ̀ tí kò ń fẹ́ gbà rẹ̀ tí ò bá ní àníyàn rẹ̀ láti òru òru ọjọ́ yẹn anábì sọ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ fàlàsù yọ àmàlà kò láwẹ̀ ẹni tí bọ́lá ṣe ní kábẹ́rẹ́ rẹ̀ lẹ́nu ní èní yìí ṣe àpẹ òru oní ni a ti lọ kọjá àbí òru oní ọbẹ̀rẹ̀ àgbàtọ́rùn ti wọ̀ ṣe àgbàtọ́rùn àgbàtọ́rùn ti wá rọ́ṣù tàbí kí tọ̀rọ̀ yé kọ́lọ́n kó gbàrẹ́ fún kálípù so tí yẹn bá ti ń jẹ sàrí ń sàrí tí yẹn ń jẹun ọ̀rẹ́ kí yẹn ti ní náà ní pé òun ọgbà rẹ̀ lọ́kejì àdéhùn wọn sọ pé ẹni tí a bá ti láníyàn rẹ̀ tó fi lè jẹ sàrí tán tí àlùfáàjì fi lè tó tí wọn pe àlùfáàjì rẹ̀ bá ti pé jíjẹ mímu tí wọ́n bá ti pẹ́ tí máa ń dẹ̀wọ̀ fún yàn anábì sọ pé sọ́lọ̀ lọ́sàn án tó hàn láàrọ̀ ọjọ́ ìyẹn ni pé fáta ojú fún mi nà lẹ́yìn àkókò kan ti ṣe kí ni ó ti bọ́ kan nínú àkókò òru nìyẹn èèyàn sì lọ da ní àlọ́sàn èèyàn sì lọ ṣe kí ni ó lọ da ní àwẹ̀ lọ́sàn àwẹ̀ ọ̀ràn èèyàn tó jẹ́ Ramadan yàtọ̀ sí náfìlà tó ṣe ẹ̀rí wa lórí ẹ̀ bí wọ́n lè da ní àlẹ́ ọ̀sán náà àlùfájọ́ tó bá ti wá rí bẹ́ẹ̀ anábì sọ pé sọlọ́lọ́ ọ̀sán ọjọ́ ní tí a bá ti ní àníyàn láti òru ikú ọ̀gá gbára ìyẹn ni pé òru chairman ni pé kí alifájúlò tó yọ kọ́dà bó jẹ́ pé ìyànà ọlọ́wọ́ láàárọ̀ ọ̀la kọ́bla alifájúlò láàárọ̀ kọ́dà bó jẹ́ pé second lókù tí alifájúlò fi yọ kí wọ́n sàtìlá níyàn pé mo fẹ́ gbà rẹ̀ sàrí tí ń jẹ yájú sátí mo jẹ yìí kí n fi gbà rẹ̀ lọ́nà ọ̀rẹ́ Ramadan sọ àwọn àṣẹ́kọ̀ọ́ náà ní bẹ́ńtà tó wọ́n ní adé ní tí hadith ní sọ̀rọ̀ ní kúkúrú ọ ó ní àwọn àdájọ́ ó ní àwọn àǹfààní nínú àǹfààní ẹ̀ àbí tó jẹ́ gbòógì àǹfààní ẹ̀ náà ni pé ó fún kí wọn láni látòrí àwọn onímọ̀ níbàámu hadisi wọ́n sọ̀rọ̀ wọ́n ju lára wọn níbàámu bí sọ bó ṣe hàn ni pé ẹni tí ó bá ti láni ọ̀pọ̀ láàrọ̀ ẹ̀rọ pẹ̀lú ìyá fásínú rẹ̀ ẹgbẹ́ ọ̀nà àfọ̀nà pọ̀ láwẹ̀ ẹ̀yọ́ tó gbàtà rẹ̀ bá parí. so ọ̀rọ̀ yìí ni àwọn ọ̀kọ́ hanabila ṣàfi àṣà àwọn mádà máa ṣáfi rẹ̀ mádà máa mẹ́ta fún ọlọ́ ìṣọ́nṣọ́ ni nítorí àwọn aṣọ mádà bọ̀ wọn aṣọ mádà bọ̀ wọn òun ni. àlèmọ́ malik rahmanlọ mádà bọ̀ tiwọn tó wà mọ̀ṣọ́ rẹ̀ tó dájú máa bẹ̀ ni pé ẹ̀rìn tí wọn bá ti ní àníyàn ní ọjọ́ àkọ́kọ́ ní ọjọ́ àkọ́kọ́ pé èèyàn gbà wẹ̀ twenty nine àbí thirty láti tọ́sù bá pé tọ́sù bá tọ́sù bá pé tọ́sù bá pé twenty nine ààrẹ olójọ́ kan wọ́n ti ṣe kínni yàní àníyàn ààrẹ olójọ́ kan ti àti nǹkan sáṣẹ́bẹ̀lẹ̀ àjà ní ìlà yàrá Ramadan ó ti ní ó ti kárí odò oṣù Ramadan tọ́sù bá pé thirty thirty nine tọ́wọ́ pé bá pé twenty nine twenty nine nine. ọ̀rọ̀ nke àmọ́ ṣọ́ni mọ́tà àmọ́ mọ́lẹ́kì ní. àyàtọ̀ tó wà láàrin wọn àti àwọn ẹni ni pé àwọn ẹni àwọn èèyàn máa ní tó ti ìyẹn ni pé tó bá tún di ní ọ̀la ní ìsìn tó ru òru òru ọ̀la bá òru ọ̀la bá wọlé tí máa jẹ pé alimam ma alimam shafi alimam fi dẹkùn náà lọ́dọ̀ ọmọ alábùn ṣé à ń tẹ́lẹ̀ ẹ ẹ ọ̀tún mi bí ọ̀tún máa rí gbogbo ọ̀rọ̀ ọjọ́ ọ̀kan yẹn ọmọ lánìí ẹ̀ gbogbo ọ̀rọ̀ ọjọ́ ọ̀kan yẹn ọmọ sí kíni. lọ́dọ̀ ọ̀rọ̀ yìí lọ́rọ̀ ọjọ́ kan tí àní abá gbó ti fún yàn tí yàn ọ̀dá èèyàn láwọ̀ ọjọ́ ọ̀nà èèyàn sì ní sínú èèyàn ní sọ pé èèyàn gbàtí ah èèyàn dàgbà ti dàní àkọ́wá sọ pé àwọn ọmọ jẹun tán rárá yóò kàn nílò náà tí ó tún àrùn gbà sótìyé lọ́rọ̀ ọ̀rọ̀ tiwọn but lọ́rọ̀ àmọ́ àmàlẹ́kọ̀ọ́ ẹ̀rọ àmọ́ ìtọ́wọ́ àmọ̀ṣọ́ ni mádàbí kí ni a àrò àní àrò ọjọ́ kàtà dáhùn kọ́ ti kárí ọjọ́ kí ni èyí ó ti wá gba twenty twenty ààrẹ oṣù Ramadan pé pẹ̀lú àwọn yóò ní lánàá ọ̀ṣọ́ pé thirty ọmọ thirty nine tọ́lá pé twenty twenty nine àtọ́lá twenty nine twenty nine àníyàn tí wọ́n lẹ́yìn o ka í ṣe pé wọ́n sọ lẹ́nu kò ní kọ́lá kò ní kí a máa sọ pé eh, àníyàn kọ́lá eh, eh, tí mo bá tí tí ìbá sáré tí ìbá sì travel kí ẹ máa sọ pé hàn kò ní ìdòdó lẹ́yìn àníyàn tí wà lẹ́yìn pé sọ fi wọn lọ́run jẹ́ ara rẹ̀ pẹ̀lú pípa láàfin wọn. so mother alimam ah, Abi Hanifa rahimahullah àwọn ní kì í ṣe ṣáàtò kì í ṣe májèmú kí wọn lánìyàn ó dá o tí wọn bá lè lánìyàn o ṣùgbọ́n kì í ṣe májèmú torí kí èèyàn fi lè ṣèyàtọ̀ ìbádà ìbádà táwọn náà ọba kó o níbi tí ó jẹ́ nǹkan tá a máa ṣe ní àládà wa lápẹjú ìsìn èèyàn fẹ́ èèyàn fẹ́ rẹ̀ àbí obìnrin fẹ́ bẹ̀rẹ̀ fáìdọ̀ wọ́n fẹ́ rẹ̀ nífàs ìrẹ̀ jẹ́ ẹ̀ẹ̀kan oṣù rẹ̀ àbí ìkẹ́kẹ́ obìnrin ẹ̀jẹ̀ dá ṣe é mà pé bá sí ilé rẹ̀ àbọ̀tẹ̀ tó bá lọ ẹrú ọ̀rọ̀ lásán tí ọ̀sá nìyàn wọ́n sọ akọ́rẹ́ náà nàbí ṣùgbọ́n àǹfààní àníyàn ni pé irú ẹ̀bùn fi sọ pé ìwẹ̀ tó ń rẹ̀ ń o ìwẹ̀ ìbáàdà ìjọsìn ní tọ́jẹ́ ti nìfàs lápèjú ìyàwó tọ́jẹ́ fi àìdọ̀ àbí àbọ́kùnrin ọkọ ìyàwó lápèjú ìyàwó táwọn rẹ̀ ìwẹ̀ ti jàǹdàbà ṣe àpáníyàn lọ́sẹ̀ kínní lọ́sẹ̀ ní àpárí torí bí àbábẹ́rẹ̀ jàǹdàbà tọ́bà wọlé dóró ní wà àbẹ́rẹ́ wọn kó ṣe sábà tọ́bà wọlé rẹ̀ láì láníyàn pé kínní ọwọ́ àbí ọwọ́ àwọn ẹran náà àwọn ẹran náà alága àbátan wẹ̀ ń alága àwọn ẹ̀ adé ẹ̀rí kan náà gbábá gbẹ́wà lẹ́fẹ̀ẹ́ yóò kọ́ sílẹ̀ rẹ̀ yóò sì sanra yóò sì pé kí n sọ́tí yé àyọ̀gbọ̀ yóò tó ní sórí àbí ṣùgbọ́n níyàn ni ń máa ń ṣe kí ni ń máa ń jẹ́ ká mọ̀ yàtọ̀ láti pé eléyìí ìbáàdà ni ò sọ́tí yé mo fi ṣe mo ṣe kábàáyé fún ìjọsìn mi ò yàtọ̀ sí ìkátà ń ṣe lálàdà bẹ́ẹ̀ náà ni àlọ́ látà ń ṣe àwọn oríkèéríkè tá a fọ tí ẹ bá ti tíyàn bá ní àní àlọ́ àlá tí ẹ bá fẹ́ fọ lásán ẹ̀yẹ́ lẹ́yìn fọ lásán àdéhùn lè fọ lásán tí ẹ bá fọ lásán àti náà máa ṣe. ẹ̀yà wẹ àwọn oríkèéríkè yẹn ni ṣùgbọ́n àníyàn méje ká mọ̀ pé wíwẹ̀ táwọn wẹ̀ ọ̀hún fífọ̀ táwọn fẹ̀ ọ̀hún kí ni ìbáàdà ni àti ṣe kí ni àti ṣe ìjọsìn ni àbí ṣọdọ̀ tán ní bákan náà abala kejì níbi àníyàn ni pé a máa ń ṣe àníyàn a máa fi ń ṣèyàtọ̀ ìbádà síra wọn a máa fi ń ṣèyàtọ̀ ìbádà síra wọn tábà fẹ́ tábà fẹ́ kiri ìrun zuhur àbí a sábà fẹ́ kiri ìrun zuhur fẹ́ kí fọlọ́ àbí a ní lẹ́nu pé rúra àní sọ pé mo kà fẹ́ kírun lásán ìrun ẹ̀ nìrun hàn àbí àbí ẹ̀kọ́ ni tọ̀ ẹ̀rọ fájì lákìtàn alihamudulilayi kọ́lá ń kọ́ gbà fún wa wọ́n lè kọ́ sí odò kúrò náà kọ́ lọ́rùn fún wa sí òkú gbàgbára kírun ó ti wà lẹ́nu kálukú kírun lọ ládàkí ìrun fájì rẹ̀ rí ṣe àti àti ṣe àtọ́ láti pé ń tọ́wọ́ alẹ́ wọn tàbí dáná ta lánìí alẹ́ pé èmi ni mo fẹ́ tàbí kíni àti ṣe àtọ́ láàrin àwọn ọ̀run yòókù tó ti yé ẹ ká lọ pé bàtà fẹ́ kí bá jẹun sìn kẹ́nìkan wá ní lánìí pé lóòrò lòún fẹ́ kí nǹkan àlẹ́ mìíràn ló <laughs> fẹ́ bẹ̀rẹ̀ àbí ọ̀sẹ̀ kí ni so ó fi wọ̀n bẹ́ẹ̀ ló fi kí òun tánà kò ní alifájì tàkì kò ní kí ni alifájì tàkì torí pé ìran alifájì tọ́lọ́ṣe kí òun kọ́ lọ́dà ní ẹ ṣeun kásọ pé ọ̀dà ní kásọ pé ọ̀dà ní rẹ̀ ó fi wọ ọ̀dà ní ìran mi tó fi wọ àlùbájọ́ bàbá ti kì í tán tó fi hàn sí ọ́ tí wọ́n ní pé kíní yóò jà ni o yóò wá ṣe kíní yóò tún àníyàn kíní ṣe ṣùgbọ́n àwọn àti abẹ́kábí gbọ́dọ̀ àwọn kíní yé ni o àwọn kíní ṣe ń àwọn hanabila sorry hanafiya àwọn wọn sọ yìí pé gbàtẹ́ pé Ramadan tó bá ti dé kò sí oṣù míì kò sún sáré mi tí àtúndẹ̀ gbà yàtọ̀ ana abaya mai tambaka da gani eh wadan sun gara thursday da monday sun gara thursday tọba bọ seventeen ọjọ́ òyìnbó tọba bọ àrí ẹhẹn tí ń jẹ àyàmọ bẹ́ẹ̀ ààrẹ ẹgbẹ́ mẹ́ta tá a máa lọ sùn kankan thirteen fourteen fifteen lórí ọ̀tọ̀ ìjọba ju náà ní màṣọ wọlé àbí ẹhẹn ńgbà tí wọn ní kò sí àǹfààní pé àníyàn abẹ́ká sọ̀tọ̀ pé dandan ká dà níyàn so <laughs> so ṣe so that pé torí pé ní ntàníyàn wà fún kò àárín níbẹ̀ yẹn tó ti yé àárín níbẹ̀ yẹn pé káṣọ pé káṣọ ṣèyàtọ̀ ìbádà síra wọn àbí káṣọ ṣèyàtọ̀ ìbádà sí àìkíní sọ̀rọ̀sọ̀rọ̀ pé àní sọ látara bẹ́ẹ̀ àwọn ní òṣìṣẹ́ kan láti gbé àwọn ẹbọ àwọn ẹbọ ìgbẹ́dọ̀ kan láti mọ̀ pé ramadan ti dé oṣù ní ọ̀sẹ̀ pé kínní tó ti yé wa tọ́ nítawọn yìí nìyẹn àwọn ní àdéfì náà sì rè ọlẹ ọlẹ so ní o kúrò àdìsí àwọn ọ̀nbẹ nínú àwọn ọ̀nbẹ àdìsí wọ́n dà àwọn onímọ̀ so àwọn onímọ̀ àdìsí ike ọ̀lẹ̀ àbí ọ̀lẹ̀ bàtà ọ̀nà tó tọ̀ àkẹ́sọ̀ nìkan náà lọ́mọdé pé ọ̀nà tó dà wá pọ̀ ọ̀nà tó dà wá tó pọ̀ yẹn nígbà míì wọn láti jùmẹ̀ máa làm yóò jùmẹ̀ sí à pẹ̀lú rìwáyà ní sọ lágbo mi lágbo tó sọ oríṣiríṣi lọ́dọ̀ lọ́dọ̀ wọn ní látara bẹ́ẹ̀ àwọn ọ̀nà tó dà tó pọ̀ wọn ó ti kún wọn pa ọ̀sọ́ di àdìsí ó ṣe tó lágbára láti fi ṣe ẹ̀rí níbi mẹ́sàlá yìí. pàtàkì jùlọ àdéhùn sí odò àti odò àwọn onímọ̀ nígbà pé ọlá láti àtàwọn àwọn ọ̀sẹ̀ ìhẹ́ ọtún ṣe ọtún jẹ́ ṣáhídò fún ọtún jẹ́ kí n ṣáhídò fún òun náà láti ṣèdò wa mà àdéhùn àṣàbí bẹ̀lẹ̀ àdéhùn ọmọ ọdún ìfàtọ́ bẹ̀dẹ̀ lánàá wọn ní sáà nàbì sàkẹ́ sọ́lọ́ sọ́lọ́ إنما الأعمال بالنيات وإنما لكل ما نوى هذه إنما إنما العمل بالنية وإنما لكل ما إنما النية النية التخفيف التشديد سلام بدي أطلع هذا شيء مش أنا قاعد أتكلم قاعد أجلس هون الله تعالى أنا قاعد أجلس هون صلى الله عليه وسلم سو كلا نيان era la niya re ni bi to niya niya ti niya jama jama ko ta pe ni niya re si wa so iṣẹ́ àwọn ilé ṣẹṣẹ kò lè lálàáfíà èèyàn ló ṣẹṣẹ pé èèyàn èèyàn ló tó ṣe mọ́ tí àwọn bá ti awon ba tó ti ohun sì ní dà oníjẹ tọ́lọ́mọ dọ́sán ọ̀dọ̀ tìlánì dẹ́pútì bẹ́ẹ̀ sì ni ààrẹ àṣìyàn ààrẹ gbígbà yìí Ramadan àmàlẹ̀ òmìnira àmàlẹ̀ kí ni ṣẹ́dá mi jọ́sìn náà bá mi látàrí bẹ́ẹ̀ ó ti kó sínú mọ́mọ́ àdéfì báyìí nínú máa lè kó lè mẹ́ẹ̀mà náà wà ní tí a máa ti lẹ́lẹ́rù náà náà máa di ní ọmọ jẹ́tẹ̀ ẹni tó lẹ́gbàá Ramadan tó máa ti jẹ́ ọ̀rọ̀ fi ní láàrin apọ́nmọ́dọ̀ Ramadan kò ní jẹ́tẹ̀ náà nìyí so ní kúkúrú ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ nínú àmì ti ọjọ́ gbà pé kí wọ́n ní a àníyàn pé àwọn ìmọ̀ fẹ́ gbà rọ̀mọ̀dán yóò wà lẹ́yìn ni sọ pé àwọn ìmọ̀ fẹ́ gbà rọ̀mọ̀dán báyìí nínú pẹ́pẹ́ ọ̀rọ̀ àwọn màdìkíyà pé ààrẹ gbọdọ̀rú ààrẹ ọgọjọ́ rọ̀mọ̀dán yẹn rọ̀mọ̀dán kí wọ́n ti dá lóru àkọ́kọ́ kí wọ́n ti ṣe kí ni. náà sọ sọ ti yé ìyẹn sì rèé olówó àìsàn òun ló rọrùn jù torí pé tí àwọn bá yẹn àmàdà ní àwọn olùkọ̀ọ̀kan lọ́jọ́ kan sọ ti yé èèyàn lè gbàjọ́ nígbà mi o àbí àwọn lè gbàjọ́ ni láti sọ pé òun lọ́rọ̀ àmì jù náà ẹ̀rọ mẹ́fì sọ mọ́ ọ̀rẹ́ àbá mọ̀lìkì ara fún mi níbi eléyìí náà so ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn àlèmọ́ ṣáfì ọ̀rọ̀ ọmọdé ọ̀gbọ̀n tó sọ pé ọ̀rọ̀ ẹjọ́ kọ̀ọ̀kan ni a máa sọkè mi èèyàn máa ní àníyàn àníyàn rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n lọ́wọ́ àkẹ́ni lọ́wọ́ aṣọ́wápò ọ̀rọ̀ aṣọ́wápò yà ní àkótán bẹ́ẹ̀ àkótán dandan tọ́lá bá ti ní ní kọ́ mọ̀yàn la tó ti ní pé yẹn lè ṣe so tó ti ọ ní àkótán dandan àkótán tí mẹ́lẹ̀ ni pé lọ́dọ̀ ọdún wọn tí yàrá wulẹ̀ ṣe lóun tó bá ń lá ní àná lórúkọ kankan ọdún náà sọ pé n tó dáa ni àbí ìyá tó lè jáde pọ̀ nínú ìyá pẹ̀lú àwọn onímọ̀ so tí aláàbá ní kọ́ra àlọ́run eléyìí làkótán bẹ́ẹ̀ kí àwọn àgbìyànjú òru ọjọ́ náà láti dálé ọjà ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀hún ojú tó ṣe ti ògbèrè náà yàtàmí ló dẹ̀lé so ọ̀dọ́ ọ̀rọ̀ ànàfíà ọ̀lẹ̀ ọ̀tà àwọn ànàfíà táwọn náà sọ̀rọ̀ yìí o ọ̀ sọ yìí pé kò dá kí wọn dà níyẹn o fọ́dà ń tó tọ́ alimọ̀sáhábù lọ́dọ̀ tí wọn náà ń gbé kí wọn máa lánìí ṣètì yẹn máa lọ́dọ̀ kan ní wà nínú nígbà tí abájọ ti ká so a jẹ́ yí pé báwo la ṣe dàníyàn tó ọkàn ni àníyàn wa ọkàn ni kíni ọkàn ni àníyàn wa gẹ́gẹ́ bá ti jẹ́ ká dàníyàn ṣẹ́ta ní ká dàníyàn lé lórí ní ká fi ṣe náà lọ àníyàn ọkàn ni ọ wa àníyàn tó màálù hàlùbọ̀ àníyàn máa ṣe kíni ayé rẹ̀ ní kíni. أما محلها فقلب النار

nítorí dáadáa lọ́nà àwọn àmàdáàdà àwọn àyínmàlẹ́rìn alimam adé hanifa alimam shafi alimam abdulmalik alimam shafi alimam ahmedanbamba ẹ̀hún fẹ́rẹ̀ jẹ́mi tó jẹ́ tó lálàáfíà kan gbà látọ̀dọ̀ àyínmàlẹ́rìn yìí gẹ̀gẹ̀ fúnra wọn tó ti yé òun náà ni wípé àníyàn ìdáníyàn èyí sọ lẹ́nu èyí sọ lẹ́nu ọjọ́ tẹ́rí nu màdáàbù náà tíra kọ̀ọ̀kan náà tíra màdáàbù kọ̀ọ̀kan náà ọ̀rọ̀ ashab àfáàbà bàbá àwọn ọmọkéwà gbé náà pẹ́pẹ́ ọ̀làmà ẹ̀ǹtàmù ìlà mádàbí ní hàlùmáláì pẹ́pẹ́ wọ́n ń tẹ̀lé kan náà mọ̀lẹ́bí yìí. so àwọn ẹlẹ́mẹ̀sì sọ fún wọn náà tíra rẹ pé bí àwọn bá akọ́dà ẹlẹ́mẹ̀sì wọn kọ́kọ́ sọ pé àníyàn ọkàn ni ìgbà tí wọn bá sọ lẹ́nu náà kò sí ẹ̀kan ìgbà tí èèyàn bá sì pápọ̀ kò sí ẹ̀kan náà ẹlẹ́mẹ̀sì sọ lọ́wọ́ tó wọn ti máa ń sọ ẹ̀wọ́ lè yá ṣe ẹ̀wọ́ lè yá ṣe ẹ̀wọ́ ní ẹ̀wọ́ ní ọ̀tọ̀ fúnra wọn ní kúkúrú ṣá nítorí ara wà látọ̀dọ̀ àyínlá mẹ́rin ni ó jẹ́ pé náà ló sì dàbò òun náà pé àníyàn ọkàn ní máa wà níbi ogun bá rárá bẹ́ẹ̀ ṣe kí ṣe tàbí ẹnìkan tàbí èyí tọ́wà tọ́wà ń tà yìí àti kí ṣe àti àwọn iṣẹ́ níta àti ìṣúná ọ̀bà tá à ń ṣe ìbádà pẹ̀lú ọ̀bà wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ náà máa ṣẹ̀ṣẹ̀ máa lọ pé ṣé kàn lè rí àníyàn jáde tó pé mo fẹ́ ṣe kọ́ ọlọ́run mo fẹ́ ṣe kọ́ ọlọ́run ìgbà lọ́run àti ìṣó bí irú àrẹ́sìn ọlọ́run ọ̀dà náà àti gbàrẹ̀ fún ọ ọ̀rọ̀ ojú ọ̀rọ̀ àkọ́kọ́ àkọ́kọ́ ọjọ́ ìní báyìí lápẹ̀jùwe lọ́rọ̀ àwọn ìtọ́jọ́ pé àwọn ìgbà náà lọ́jọ́ kọ̀ọ̀kan lọ́rọ̀ àwọn ìtọ́jọ́ pé orí gbogbo orí ọ̀dára yá wọ́n ti mú wá ní wọ́n ti mú wá ní òru àkọ́kọ́ ọjọ́ pé ọ̀rọ̀ àti wọn àwọn tí wọ́n rí pé ẹ̀ lè fẹ́ jáde fún ẹ̀rọ ọlọ́run ọba ọmọdé náà láti gbà ara wọn dáná san thirty lóṣù bá pé àti twenty nine lóṣù bá pé so àwọn ọlọ́sàn lè kún pé tí ọba tí tí wọ́n bá ti travel àkàbà wọn so àwọn ìgbà báyìí náà obìnrin wọn lọ́sọ̀ pé bí wọ́n bá tí wọ́n bá ṣe àládà àbí tí wọ́n bá obìnrin kò tí a ṣe obìnrin ṣe àládà tó ti so so ní kúrú sá ọjọ́ lẹ́yìn kò mí wọ́n bá bẹ̀rẹ̀ láwọn mákìtì àwọn ọ̀tẹ́sán àlejò fọ́jáde àlejò náà mákìtì wọn lọ sọ pé wọ́n ní bídí àlọ́ àgádà lẹ́yìn tí wọ́n sáré nìyẹn wáyé àmàkánà pé súnà anábì ní fáwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ tó jẹ́ láàrin anábì ní pé ènìyàn wí àníyàn jáde ọlọ́run ọba ní سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك